by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 kí gbogbo ọmọ Odùduwà mo kí gbogbo ọmọ òótù ọmọ òótù òjíire o ẹ kú ogójì ọjọ́ ṣe rí ẹ kú ìgbà yìí ẹ kú ibi tí à ń lọ o a sì kú ibi tá a ti ń bọ̀ a kú ibi tá a dé dúró a kú ibi tá a bára ẹni kìí ṣe ìròyìn mọ́ ó ti ta kálí ó ti ta káàkiri pé. Àtíkù Abubakar iná ni ẹgbẹ́ òṣèlú PDP fún ní tíkẹ́ẹ̀tì wípé láti dupò ààrẹ a sì pẹ̀pẹ́ ẹgbẹ́ òṣèlú ńlá méjì ní bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Nàìjíríà PDP àti APC APC wọn ò tí ì fún èèyàn kankan ní tíkẹ́ẹ̀tì tiwọn wọn ò tí ì ṣe ìbò abẹ́nú ṣùgbọ́n lè tó ń túmọ̀ sí pé o nígun ẹgbẹ́ òṣèlú PDP ibẹ̀ ni ẹgbẹ́ tó láàmìlaka lókè ọ̀yá ni léè tó túmọ̀ sí pé wọ́n ń múra yí pé tí ààrẹ Buhari tó jẹ́ Fúlàní Haúsá bá kò bẹ́ẹ̀ Àtíkù tó bá jẹ́ Fúlàní Haúsá náà làwọn tó ń bá lọ ṣé ẹ gbàgbé pé àwọn ará Òkè Ọya ti ń lu ìlú tipẹ́ pé àwọn làwọn ọmọ ṣe ààrẹ wípé àwọn làwọn pọ̀ kọ̀ọ̀kan àwa tá ń bẹ nísàlẹ̀ ẹ̀já dìlú mú. bákan náà ṣe àgbàgbé pé Wike ilẹ̀ Ìgbò Biafra Biafra àwọn ọ̀lọ́ àwọn ọ̀lọ́ sẹ̀rí pé wọ́n kópa nínú ìdìbò abẹ́nú PDP wọ́n kópa nínú ìbò abẹ́nú PDP ẹ̀dínmù tọ̀rọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n Yorùbá ẹja amọ̀bi tá à ń lọ Yorùbá ẹja amọ̀bi tá à ń lọ ẹ jẹ́ kójú Yorùbá ó là ká sì ṣe etí wálẹ̀ ohun àwọn haúsá fúlàní ń ṣe ọ̀kan ohun tiwa ọ̀ṣọ̀kan ni là ń sọ fún wa ohun wa ọ̀ṣọ̀kan àti ìmọ̀ ibi tá à ń lọ ẹ jẹ́ apara wa pọ̀ ká ṣọ̀kan ká bọ́ lóko ẹrú ká bọ́ lóko ẹrú kóun Yorùbá ṣọ̀kan ọ̀nà wo la fẹ́ gbé gbà tí Yorùbá ò fi dá dúró ẹ jẹ́ àṣìṣe lè lórí àwọn tá à ń wí èso ọ̀rẹ́ wa. ogun tí wọ́n ní o ogún tí wọ́n ní kí wọ́n máa jàre nàìjíríà wọ́n sì ti jó yíwa pógún àwọn ni wọ́n ní ah, bíbà gbé pọ̀ wọ̀ bá wọ̀ kó kálukú ọmọ lọ ṣùgbọ́n yorùbá ẹja kẹnu owó kò. bákan náà ni ètò kejì bó sì ń bọ̀ lórí èèyàn afẹ́ kí ṣe ìbò abẹ́nu ti APC tán ká tó wá sọ̀rọ̀ ká tó sọ̀rọ̀ gbọ́mọ̀ pé Yorùbá ò bọ́ lóko ẹrú pé Yorùbá nation èyí tó wù ká pè àbá àpè ní Yorùbá nation àbá àpè ní Oòduà republic àbá àpè ní Oòduà republic èyí tó wù ká pè Yorùbá ọ̀dàdó gẹ́gẹ́ bí orílẹ̀-èdè rẹ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ̀já aṣèrà wa lọ́kàn ká sì mọ̀ ibi tá à ń lọ. èyí tó sì kejì ni pé adúpẹ́ o a rí wípé nígbà wuyewuye jáde pé wọ́n gbé Alhaji Oriyomi Hamzat tí wọ́n gbogbo ọmọ Nàìjíríà apariwo pàápàá àwa tá a wà nìbàdàn àtújáde a fi ẹ̀hónú hàn a sì bẹ̀rẹ̀ sí ní pariwo àdúpẹ́ pé ìjọba mọ̀ yí pé n táwọn fẹ́ ṣe yóò bu àwọn lọ́wọ́ ọjọ́ kan péré tí ò tí ì tó wákàtí mẹ́fà sẹ́gbẹ́ alájọ yomi amsat àwọn náà rí adúrú èrò tó jáde nìbàdàn ìbàdàn ẹsẹ̀ ìlú kékeré nínú ìlú tó ṣe pé àjọ ọ̀ṣọ̀kan àgbáyé mójútó nínú ìlú tó ṣe pé World Bank ń mójútó ní Ìbàdàn Ìbàdàn èsì ìlú kékeré pé nǹkan kọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ wọn ò ní mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ìmọ̀lọ́wọ́ níjà burú ọ̀ṣẹlẹ̀ ń bẹ̀ àdúpẹ́ pé ìjọ kejì náà kò tó wákàtí mẹ́rìnlélógún tẹ́ fi fàlájì ilẹ̀ tẹ́ padà sí ilẹ̀ Ìbàdàn tẹ́ ń bá iṣẹ́ wọn lọ. bí àwa náà ṣe mọ̀ yí pé kí ni tó fà á bóòlù ọ̀rọ̀ awuyewuye ṣe wá nípa ti aláàjì wa oríyọmí hamsat gbogbo wa la mọ̀ yìí pé ọ̀rọ̀ ń wáyé nípa ọ̀rọ̀ òṣèkú timothy adégòkè ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ni wọ́n fẹ́ dọwọ́ bò tí aláàjì wa oríyọmí hamsat sì jẹ́ ọ̀kan lára àwọn tó ń pè yí pé rárá o rárá o ẹ má dọwọ́ bò òdodo ẹ má dọwọ́ bò òdodo a ṣe wá ṣerú èyí ká pani nípakúpa ká sì tún fẹ́ dọwọ́ bo òdodo ó jẹ́ kí wọ́n jáde kí gbogbo ayé náà ó sì jáde pépétò a gbọ́dọ̀ a gbọ́dọ̀ mọ ikú tó pa Timothy Adégòkè o tá a bá wá mọ ikú tó pa Timothy Adégòkè tán àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ikú rẹ̀ o akọ aláǹgbá kì í ṣe ẹ̀rùn méjì dandan ni kí wọ́n bá lọ o gbaná láti bí awuyewuye ṣe bẹ̀rẹ̀ àmọ́ ẹjọ́ ti bẹ̀rẹ̀ nílé ẹjọ́ gíga ìlú Òṣogbo tó ṣe yí pé abẹ́ ìyá wa Òjó adájọ́ àgbà Òjó ìní àwọn gan ni wọ́n ń gbọ́ ẹjọ́ yìí sàgbé ẹjọ́ tó bá di yí pé adájọ́ àgbà gangan ní ń gbọ́ sàgbé kì í ṣẹjọ́ kékeré mọ́ kì í ṣẹjọ́ kékeré mọ́ ṣùgbọ́n àwọn èèyàn ò jẹ́ ń gbádùn mò ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé gbaná là rí bí ìgbẹ́jọ́ ṣe ń lọ eh, àti rédíò ni o àti tẹlifíṣàn ni o àti eh, ìwé ìròyìn ni o gbogbo wọn ni wọ́n ń gbé ilé mo fi dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnà Abíọ́dún Olúṣèyí Mákindé torí gbogbo bí ẹjọ́ ẹ̀ ṣe ń lọ ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tẹlifíṣàn àti rédíò ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ń lọ tí wọ́n sì lọ ń gbé kábàá mọ̀ yí pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ò fi ọwọ́ ẹ̀hẹ̀ mú ọ̀rọ̀ ikú Timothy Adégòkè à ń fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ ṣùgbọ́n ìbéèrè tọ́pọ̀lọpọ̀ ń bi wá ni wípé ọ̀rọ̀ CCTV kámẹ́rà níbo ló wà ṣé àgbàgbé pé nígbà tí ọ̀rọ̀ gbóná tán tí wọ́n gbé Dr. Rahman Adédoyin mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ àná tí wọ́n gbé lọ sí tí wọ́n gbé lọ sí ìlú Àbújá kò pẹ́ la rí Gbadé ẹ̀gbọ́n Timothy Adégòkè tó jáde ó sì wáá bá aláàjì Oríyọmí Hamzat ńgbà náà tí wọ́n pariwo pé tó gẹ́gẹ́ bí n ti bẹ nínú cctv camera ní aago méjìlá ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2021 12 a.m. ní nǹkan bí aago méjìlá ẹni eh, wọ́n rí Dr. Rahman adedoyin ọmọ rẹ Rohim tí wọ́n ń wá àti ẹnìkan tí ń jẹ́ Mọ́ṣúdì àwọn mẹ́ẹ̀ta ni wọ́n wọlé ara nígbà ọpẹ́ wọ́n jáde wọ́n náà wọlé pẹ̀lú nǹkan kan lọ́wọ́ nígbà ọ̀yá wọ́n jáde gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé Timothy sínú páálí gbogbo ẹ̀ ni wọ́n ní wọ́n rí léyìí tí gbogbo olùgbà yìí pé àwọn ọlọ́pàá o wọ́n ti bá wa ṣe àwárí CCTV kámẹ́rà ọ̀hún àwọn ọlọ́pàá ti bá wa ṣe àwárí rẹ̀ ẹ̀rí pé ńgbà náà èmi ààrẹ òpìtàn mo pariwo yí pé kí ìjọba kún ó ní ìlànà kan tá à ń tẹ̀lé àbí pé àwọn tó jẹ́ sẹ́nétọ̀ wa pàápàá àwọn sẹ́nẹ́tọ̀ wa àti federal rep wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ káti ẹ̀gbà ọ̀rọ̀ yíyẹ̀wò ó ṣe mí láàánú gidi gan ni pé gbogbo òtẹ́ẹ̀lì àti gbogbo iléeṣẹ́ ńláńláńlá tó bá ní cctv camera kí wọ́n pa láṣẹ kí wọ́n pa ní dandan tẹ́ ẹ bá gbọ́ ọlọ́pàá gbogbo iléeṣẹ́ àmọ́ bìkọ́ ọmọ bẹ database ọmọ bẹ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ ó ní ìjọba àpapọ̀ ó ní tó ṣe wípé ibẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n bá tó bá tí wọ́n bá ń gbà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n máa darí sí ọ̀rọ̀ pé à ní íńtánẹ́ẹ̀tì kọ́ gbogbo ibẹ̀ ni wọ́n máa darí sí eléyìí ó lè jẹ́ kí ìwà ọ̀daràn yóò lè jẹ́ kó dínkù eléyìí ó sì tó mú iṣẹ́ àwọn ọlọ́pàá wa yóò mú rọrùn àwọn èèyàn wá ń béèrè wípé nígbà tí gbadé adégòkè ẹ̀gbọ́n timothy adégòkè tó jáde ńgbà náà yìí pé báyìí lọ́rọ̀ cctv camera ṣe rí fídíò ṣe rí ǹjẹ́ ṣé gbadé gangan fojú ara rẹ̀ rí fídíò ṣé alhaji Warrior Hamzat ti fi ojú ara wọn rí ṣé àwọn ọlọ́pàá àwọn nìkan ni wọ́n rí ṣé wọ́n fi hàn wọ́n wọ́n fi hàn gbadé àbí wọ́n sọ fún gbadé ni wípé ìta bá ń bẹ̀ yìí ẹ rí wípé nígbà tí ọ̀rọ̀ kámẹ́rà yìí jáde awuyewuye ló ń gbà náà pé iléeṣẹ́ ọlọ́pàá wọn kọrọ ojú sí gbadé wípé kò yẹ kó sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ síta tá a gbọ́ lábẹ́nu pé nínú àwọn kan ní iléeṣẹ́ ọlọ́pàá làbújá pé kò yẹ kó sọ síta látìgbà náà a gbọ́ nǹkan kan nípa cctv kámẹ́rà yìí nígbà ẹjọ́ tí wàá bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀wù ní. Ni Abuja kìí tún ṣe kámẹ́rà nìkan call log ẹni wípé ta ba bá fi lè gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ta a gbé ti pé hello ààrẹ Lájì Abbas ni ta ló ń bá ta ni mò ń bá gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹni call log ń wà lórí rẹ̀ tó ṣe pé a ma ran iṣẹ ọ̀tẹlẹ̀múyẹ́ àti ìwádìí lọ́wọ́ nígbà tó yá bá fẹ́ tọpinpin ìwà ọ̀daràn kan nílé ẹjọ́ àgbọ̀n kankan nípa call log ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n bẹ̀rẹ̀ àti ti àbújá àgbọ̀n kankan nípa pẹ́ẹ́nì kankan sọ̀rọ̀ nípa kọ́ọ̀lọ́ọ̀gì tó fi wá dórí cctv kámẹ́rà pé ìtọ́kálẹ̀ àgbọ́ kí wọ́n mẹ́nu bà á láti ti ń wọ ẹnìkan péré nínú àwọn tá a fi ẹ̀sùn kàn yín ló kù tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ lọ́la bóò ló ṣe jẹ́ o bóò ló ṣe jẹ́ torí pé n tó fa ọ̀rọ̀ yìí tá a fi gbé ẹjọ́ ẹ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni pé a rí pé ní ìlú Àbújá ọ̀tọ̀ ni ẹ̀sùn tí wọ́n fi ń ka àwọn ẹni tá a fura sí ṣùgbọ́n èmi sì máa tẹnu mọ́ kinní kan ni wípé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni afurasí sì ní gbogbo àwọn èèyàn méjèèje àti Dr. Rahman Adédoyin àti àwọn òṣìṣẹ́ rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n mú ṣùgbọ́n ẹ̀já jọ gbénu làákàyè wọ́n pe aláàjì oríyọmí amsat ní wọ́n wá mú wọn láti ìbàdàn àwọn iléeṣẹ́ ọlọ́pàá alọ́rọ̀ láti bíọ́ o láti ìbàdàn ó di ìlú èkó láti èkó wọ́n kó sínú ọkọ̀ bàálù ó di àbújá àmọ́ ńgbà tí ó dijọ́ kejì tìlù ti fọ́n ẹni àwa aráàlú ìbàdàn àwọn olùgbé ìbàdàn ọmọ ìbàdàn la lọ fi pàdé aláàjì oríyọmí amsat ẹ dákun tí alájọ Yomi Amsat bá ní ẹbọ lẹ́rù ẹ rò pé wọ́n wá gbé e láti Ìbàdàn dẹ́kọ̀ọ́ láti Èkó lọ Àbújá ṣé yóò padà bẹ́ẹ̀ sílé níjọ́ kejì orí wa òkú ẹ wá jẹ́ àjọ wo ti Dr. Rahmon Adédoyin láti ìgbà tọ́rọ̀ ẹ ti bẹ̀rẹ̀ tí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti ní pé go and arrest that man tí ó sọ pé kọ̀wé pé bóyá olóyè ni tẹ́ fi lọ gbé e tẹ́ fi tì mọ́lé tó tún lọ àtàrẹ wíì lábújá àtàrẹ padà sí òṣogbo láti òṣogbo wíì ní rìmáìndì ọgbà ẹ̀wọ̀n iléṣà ó ti ń lọ oṣù mẹ́fà báyìí ó ti pósù mẹ́fà báyìí tí Dr. Rahmon Adédoyin tó ti wà ní àhámọ́ eléyìí tó túmọ̀ sí pé gbogbo aráàlú a mọ̀ yí pé ọlẹ́jọ́ jẹ́ ni téèyàn bá ní ẹjọ́ jẹ́ téèyàn bá ní ẹbọ lẹ́rù òfin nàìjíríà ọ̀dájú dé bẹ́hùn tó tiẹ̀ tó wá jẹ́ tó nífọ̀n tó lè kanná kọ̀sẹ́ gómìnà kọ̀sẹ́ ààrẹ kọ̀sẹ́ alágbára ìlú débi pé ọ̀sẹ̀ ààrẹ buhari lọ́mọ̀sẹ̀ ní lọ́wọ́ ń fìyà jẹ́ kọ̀sẹ́ igbákejì ààrẹ òsínbàjò kọ̀sẹ́ eh, eh, malami kò sẹ́ sẹ́nétọ́ sẹ́nẹ́ president kò sẹ́ Gbanjamí Àmìlà kò sẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kò sẹ́ bàbá wọ̀ onírìṣà kò sẹ́ kú bàbá yèyá láàfin Ọ̀yọ́ táwa ní ọmọ ìsàwọn alágbára mọ̀ ní o ẹ àbí gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ tí Dr. Ramani sẹ́ o iná fífi ìyà jẹ kò sẹ́ ó sì ń jẹ ẹjọ́ wọn ò sì fi í lẹ̀ láti oṣù mẹ́fà ilé ìtọ́mọ̀ yìí pé gbogbo alágbàáyé pé gbogbo ẹ̀rí tí ń bẹ lọ́kàtà àwọn ọlọ́pàá ọ̀ ń lórí ni wọ́n ń lórí ni torí pé èèyàn lè dá iléeṣẹ́ lẹ̀ iléeṣẹ́ tá a dálẹ̀ alámọ̀kan tá a fi ta kókó ọbẹ̀ hòtẹ́ẹ̀lì Dr. Ramani Adédoyin kọ́ ni mọ́níjà ó ní mọ́níjà ló hòtẹ́ẹ̀lì tí ìkankan bá ṣẹlẹ̀ mọ́níjà ní ọ̀kan tí èyí bá ṣe pé ẹ̀rí tó so mọ́ kò yẹ kó kan Dr. Ramani Adédoyin ṣùgbọ́n ẹ̀rí ti ń bẹ lákàtà àwọn ọlọ́pàá ìbéèrè tí gbogbo ọmọ nàìjíríà wá ń béèrè ni wípé àgbọ̀ nǹkan kan nígbà tẹ́jọ́ ti lọ nípa call àti cctv camera fídíò ọjọ́ sí òòtà láàrin ẹ̀yin plọ́gà kan yín tẹ́ ẹ ṣètò ẹni ẹ̀rí ti wà lọ́wọ́ àwọn èèyàn rẹpẹtẹ èmi sọ́ngbà náà mo ní kò sí lọ́wọ́ ẹnì kankan tọ́ ẹ̀rí kámẹ́rà ẹ bá wà lọ́wọ́ àwọn aráàlú kan ni wọ́n ó ti fọ́n ta wọ́n ó ti fọ́n ta torí gbogbo oríṣiríṣi ìlànà yẹn gbé sórí YouTube Facebook ńgbà náà ẹja rí kò sí lọ́wọ́ ẹnìkankan èmi mo fi ń dá wa lójú lémi ààrẹ òpìtàn èmi ò rò pé gbadé adégòkè ẹ̀gbọ́n Timothy adégòkè tí wọ́n ṣe kú pa mi rò pé òun gan fojú rí fídíò yìí ẹjẹ ìdámẹ́lẹ̀ kò fojú rí ẹni tí iléeṣẹ́ ọlọ́pàá sọ fún un ẹni ẹni òun fúnra rẹ̀ fojú rí kálà mọ́lẹ̀ ṣùgbọ́n ìbéèrè tá a ni wípé gbàdé adégòkè ẹ̀gbọ́n timothy adégòkè ọlọ́pàá wo ni wọ́n láwọn rí kámẹ́rà ẹ̀ lọ́ọ̀yà wa tí ó ń lọ sàbújá ńgbà náà tó ṣe pé ńgbà tọ́rọ̀ fẹ́ dàbí ọ̀rọ̀ ká tó pe bàbá wa Fẹ́mi falana pé bàbá wa ẹ gbà wá o kí ni lọ́ọ̀yà yìí mọ̀ nípa ọ̀rọ̀ kámẹ́rà yìí kọ́ọ̀lọ́ọ̀gì kí ni lọ́ọ̀yà yìí mọ̀ nípa rẹ̀ torí pé ẹni pé ń gbà ọ̀pọ̀lọpọ̀ ariwo ni ààrẹ òpì tán pa pé ọ̀pọ̀lọpọ̀ ariwo la pa kí ni lọ́ọ̀yà yìí mọ̀ nípa ọ̀rọ̀ kámẹ́rà dé ǹjẹ́ lọ́ọ̀yà wa ń gbà náà ǹjẹ́ wọ́n gbọ́ sí i inú mi ò bá dùn o àwa tá a bá wà ní èrúwà ẹ bá mi sọ fún Gbadé Adégòkè ẹ̀gbọ́n Timothy Adégòkè pé tó bá ń gbọ́ ètò tí wọ́n bá ń gbọ́ wa eh, ọ̀rọ̀ yìí ọkàn wọn o ọkàn wọn torí wípé ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí la pè wá sí àmọ́ a dúpẹ́ pé a ní adájọ́ àgbà eh, Fẹ́mi Fálànà tí wọ́n ti tẹ́wọ́ gba ọ̀rọ̀ yìí ọkàn gbogbo ọmọ aráàlú balẹ̀ ṣùgbọ́n kọ́ọ̀lọ́ọ̀gì ó yẹ ṣé wọn ò kó má ra àwọn nǹkan ẹ̀rí tí wọ́n gbé síwájú ilé ẹjọ́ bàbá wa Fẹ́mi Fálànà àti ẹ̀yin agbẹjọ́rò gbogbo tẹ́ bá wa tẹ́wọ́ gba ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kọ́ọ̀lọ́ọ̀gì yìí a fẹ́ kó jáde àti ọ̀rọ̀ fídíò yàrá cctv kámẹ́rà àká tí mo ń ká nǹkan sílẹ̀ a fẹ́ mọ̀ bóun ló sì jẹ́ ọlọ́pàá wo ló pe Gbadé Adégòkè ẹ̀gbọ́n Timothy Adégòkè nígbà náà yìí pé tó o àwọn ti rí fídíò torí pé ìta fi gbà pé òótọ́ ni pé fídíò yìí wà lóòótọ́ nígbà tọ́rọ̀ bẹ̀rẹ̀ kò sẹ́nì kankan tó dáko mọ́ṣúdì mọ́ṣúdì kankan àmọ́ ńgbà tó ní gbọ́rọ̀ CCTV kámẹ́rà jáde la mọ̀ pé Rohim là ń pariwo tẹ́lẹ̀ ọmọ rẹ̀ tó ti sá lọ ńlọrọ̀ mọ́ṣúdì náà wá jáde ṣé abọ́ rẹ̀ ní mọ́ṣúdì ni o àbí alápatà èèyàn ni lọ̀rọ̀ jáde òun àti Esther àti àti Rohim mọ́ṣúdì Esther Rohim àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti na pápá burat Rohim ni ọmọ Dr. Ramani Adégòkè tí ń jẹ́jọ́ lọ́wọ́ àgbọ́kẹ́lì kankan kọ́tì ẹ̀ mẹ́nubà ilé ẹjọ́ ò pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá láti declare àwọn ìwọ̀nyí ní wanted ilé ẹjọ́ lágbára àti gbégbèsè rẹ̀ kí wọ́n declare àwọn wanted kí wọ́n sì kàn sí gbogbo àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé pé à ń wá wọn àwọn interpol à ń wá wọn o ilé ẹjọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní agbára láti kàn sí olúléeṣẹ́ ọlọ́pàá àti àwọn DSS yípe tó ẹ bá wa dìklẹ́ àwọn o kẹ́ ẹ sì fi nǹkan ṣọwọ́ káàkiri gbogbo àgbáyé kí ló dé o torí pé tẹ́ ẹ bá gbàgbé nígbà wọn lọ tí àwọn DSS lọ ba ilé olóyè Sunday Ìgbòho jẹ́ lọ́nà lọ́nà àìtọ́ lọ́nà àìtọ́ lọ́nà àìtọ́ torí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àti apá àṣàlẹ̀ ló gbẹnu àtẹ́lù wípé ọ̀nà àìtọ́ ni nígbà olóyè Sunday Ìgbòho tún lọ sí ilẹ̀ orílẹ̀-èdè Germany tó gba Benin Republic ẹ mọ bẹ́ẹ̀ ṣe tọpinpin rẹ̀ tẹ́ ẹ tọpasẹ̀ rẹ̀ débẹ̀ ilé tó jámọ̀ yìí pé tó lè ní bá bá fẹ́ ṣiṣẹ́ wọn ó ṣiṣẹ́ nígbà wọn ó sì lọ gbé Nnamdi Kanu láti Kenya wọn mọ bí wọn ṣe gbé wọ Nàìjíríà mo fi kan sára sí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà pé tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ àfẹnjẹ ọba ló kíní tí mo mú lọ́wọ́ yìí fóònù ni tó o ti ń lo fóònù mọ dáràn o mọ dáràn o mọ dáràn tó o bá ti ń lo fóònù mọ dáràn tó o ń lo fóònù tó o ń dáràn àfi tíjọba kan bá kàn ń wù ọ́ lókùn ìjọba ó mú ọ ìjọba iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ó mú ọ wọ́n ó mú ọ mọ ẹ̀gbọ́n mo ti sọ irú kan máa bá náà rí tó ṣẹlẹ̀ tó ṣe pé níṣo ẹ̀lẹ́wùn mo fi mo gbóṣùbà fún wọn nílùú Òṣogbo. torí wípé ọ̀rọ̀ yìí inú mi ó dùn tí bàbá mi agbẹjọ́rò àgbà ní ilẹ̀ Europe Eh, tí wọ́n bá lè pè mí wọlé tí wọ́n bá lè pè mí wọlé inú mi ó dùn tí wọ́n bá bá wa dá sí ètò tí wọ́n bá bá wa dá sí ètò inú mi ó dùn torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ gbogbo wa ni torí eh, ibi tọ́rọ̀ dé dúró yìí ẹni tẹ́ fẹ́ bi léèrè ọ̀rọ̀ káyìn náà ni ọmọbìnrin tí wọ́n fẹ́ bi léèrè ọ̀rọ̀ ẹ̀ rí pé ńgbà tọ́rọ̀ ti fẹ́ máa jálé wọn lórí ni àwọn agbẹjọ́rò àwọn tá a fẹ̀sùn kàn iná ní kí wọ́n fáwọn láyè díẹ̀ kí wọ́n bá tún lọ ibi tó ibo làwọn tó lè yí ọ̀rọ̀ gbà ibo làwọn lè gbé ọ̀rọ̀ kalẹ̀ lé lórí ẹni. ọ̀rọ̀ ìkan gbogbo wa o òkèrọ tí a fi pè sí orí ètò o ní zero eight zero iná láti pin síbẹ̀ yẹn two three six eight seven four three two ilẹ̀ láàfin pè. ọba ń gba tiẹ̀ ìjòyè ń gba tiẹ̀. òǹkàrọ táàfin pè táàfin dá sí ètò iná ni plus two three four eight zero two three six eight seven four three two a fẹ́ pẹ́ púpọ̀ lórí ètò ẹ rí i pé ẹjọ́ ti wà ní ilé ẹjọ́ ṣùgbọ́n ìbéèrè yìí ti pọ̀ jù tí àwọn èèyàn ń bi mí lórí yìí pé bó ni ọ̀rọ̀ kámẹ́rà o bó ni ọ̀rọ̀ cctv kámẹ́rà àti pé ọ̀rọ̀ kọ́ọ̀lọ̀ àgbọ̀n kankan pa rẹ̀ mo rò pé nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n wá àwọn lẹ́yìn kí wọ́n ti kó gba àwọn ẹ̀rí eléyìí lẹ̀ a sì fẹ́ kí bàbá wa Fẹ́mi Fálànà wọ́n fẹ́ mọ flag ẹ̀ nìyẹn sàmọ́ láìkì ẹ̀ ẹnìkan fàdó fàdó ọdún àbíkéde samuel ọláwálé wọ́n ní wọ́n ń flagi ẹ̀ ní àwọn ọ̀tá ń sẹ́ wọn ẹ̀ rí i pé níta ti fojú mi náà pọ̀ tẹ bá wo àwọn tó ń wò wá live ẹ̀ rí i pé wọn ò pọ̀ ara nǹkan tí wọ́n ti tá à ń fojú mi náà nù péjì tó sọ pé èèyàn two hundred and fifty thousand ló ń fọ́lò rẹ̀ ẹ̀ka mọ̀ pé ara nǹkan tá à ń fojú mi náà lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ kú alẹ́ o. ẹ ló ẹ̀ka alẹ́ o orúkọ ẹkú ètò ẹka ilé ẹkú ètò. tó bàbá wa láti bo lẹ ti ń pè wá o. hello ajé a ṣe báyìí a ṣe báyìí àwọn èèyàn ń pè direct yóò fẹ́ máa pa ẹ jẹ́ ń pa local kínní kó jẹ́ pé íńtánẹ́ẹ̀tì nìkan wọ́ọ̀sọ̀m nìkan lápèsè ẹ má bínú torí ọlọ́run kábàlẹ̀ fún àwọn bàbá wa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ láì kúnlẹ̀ láì bá wa sọ̀rọ̀ bàbá wa sẹ́ ń gbọ́ wa báyìí. mo ń gbọ́ lágbọ̀ọ́yé mo ń gbọ́ kékeré. tó ọ̀rọ̀ ló délẹ̀ o ẹ̀yin gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè nípa ọ̀rọ̀ kámẹ́rà yìí ìpè àti call log ẹgbẹ̀rin tá a bá wò ní ṣé àná ni àbí ìjẹta ó kún tèmi náà kọ́ ta yìí pé àwọn nǹkan tí àwọn èèyàn fẹ́ kí kílẹ̀ ẹjọ́ bá wa bẹ̀rẹ̀ lu kọ́lọ̀d láàrin ramani ọmọ rẹ̀ esther moshood àti dr ramani adédoyin àti rohim bahun pẹ̀lú cctv camera ó yẹ kílẹ̀ ẹjọ́ ti mẹ́nuba àbí kí wọ́n mẹ́nuba bàbá wa ojú wo lẹ fi wò ó ẹ kú ẹ kú ètò ẹ dẹ kú iṣẹ́ ìlú ẹ jẹ́ kú làákàyè àti sáré síbí àti sáré sọ̀hún ṣe rí ọ̀rọ̀ yìí nígbà tí gbogbo ayé kọ́kọ́ gbọ́ wípé cctv kámẹ́rà yìí pé wọ́n ti rí ọkàn gbogbo ayé balẹ̀ pé òótọ́ ni nítorí ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni amtad òun ló kọ́kọ́ gbé ọ̀rọ̀ yìí wá sórí ẹ̀rọ wípé àṣírí ti tú o àwọn ti rẹ́ni tó pa Timothy nígbà yẹn so wọ́n ti ní àtikógbà yẹn wọ́n ti rí ìsóòpù gbogbo aráàlú pé à kò sí kò sí ṣíṣe kò sí àìṣe mọ́ kò sí kọ́ ọ̀rọ̀ mọ́ wọ́n mú cctv camera cctv camera report ní síta ṣùgbọ́n bí ìkọ́dẹ̀ ṣe ń lọ àtúgbò ọkọ mọ́ ní orí ẹ̀ ìgbà tí kéèsì máa bẹ̀rẹ̀ gángan ní Òṣogbo wọ́n fi wà expect mi pé nígbà tí ọ̀gbẹ́ni gbádé ẹ̀gbọ́n olóògbé tó máa sọ̀rọ̀ because òun gan ó ti ń sọ ó ti claim gbà yẹn pé òun rí fídíò yẹn òun lè rí so nǹkan tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹni bí ló dé tí kò make mention tí kò sọ ọ̀rọ̀ kámẹ́rà yìí nínú evidence ẹ̀ ní Òṣogbo nígbà tó ń sọ ní ní àmì ní court kò kò make mention ẹ̀ kò make mention kọ́ kọ́ lọ so bí ọ̀rọ̀ yìí bí ó ṣe ń lọ yìí kò jẹ́ kí àwa kò jẹ́ káwọn èèyàn gbogbo wa kò jẹ́ ká mọ what actually nǹkan kan kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ safe ẹni tó make mention cctv camera nígbà tó ń bí ẹbí ẹ̀rí báwọn méjèèjì tó ń sọ̀rọ̀ lórí orí cctv camera wọ́n takora wọn ni ìkan sọ pé kó tó di pé wọ́n kó tó nígbà tó ń tún hòtẹ́ẹ̀lì ṣe kó tó di pé wọ́n pa Timothy òun ni wọ́n ti òun wọ́n ti yọ CCTV kámẹ́rà kúrò bẹ́ẹ̀ nígbà tó ń tún hòtẹ́ẹ̀lì ṣe ìkọ́ni lẹ́yìn tó pa Timothy tán ni wọ́n yọ CCTV kámẹ́rà kúrò bẹ́ẹ̀ àti ẹ̀wà gbọ̀n kankan lórí CCTV kámẹ́rà àti lórí kọ́lọ̀ nǹkan tẹ̀lé máa mọ̀ ní pé ẹnìkan péré ni I think so ló kù ló kù tí wọ́n máa interrogate oníkọ́d. so ọ̀rọ̀ yìí kò yé èèyàn unless otherwise tí barista Fẹ́mi Fálànà tó bá máa make mention tó bá máa call fún tí kóòtù bá máa admit ẹ̀ òun nìkan ni àwọn nǹkan méjèèjì yìí òun ló fi lè jáde. so ẹ jẹ́ bọla náà ni ọ̀la náà ni ọ̀la náà ni ẹjọ́ so nǹkan tèmi rò òun nìyẹn pé ìtìsídà tí agbẹjọ́rò àgbà Rẹ̀mí Pálánà kó béèrè fún ní kóòtù kó béèrè fún sódà tá a lè mọ̀ bójú òótọ́ tiẹ̀ ni àbí ni so ibi tó rọ̀ wá ibi tí mo lè sọ̀rọ̀ dé nísìnyí nìyẹn o nítorí ọ̀rọ̀ wà báyìí. bẹ́ẹ̀ nínú ni ò jẹ́ káwa gó le lẹ́yìn pé àwọn. so ibi tí mo lè ibi tí mo lè sọ̀rọ̀ dé nìyẹn ni ò lè sọ̀rọ̀ kọjá ibi tí mo ibi tí mo ti sọ̀rọ̀ dé yìí. bàbá wa so ẹ máa bá èpè lọ bí nǹkan mi ìbá dẹ̀ tún yọ yọjú màá pè. ẹ̀yin gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà ní orílẹ̀-èdè Europe àǹfààní sì wà fún bàbá wa Fẹ́mi falana láti béèrè fún cctv camera àti call log pẹ̀lú ibi tájọ́ dé dúró yìí. Ah, ẹ ṣeun àǹfààní wà àǹfààní wà nítorí nísìnyí ẹjọ́ ti dé orí cctv camera èdè àìyedè dẹ̀ ti wà wà níbẹ̀ ẹnìkan ti ní nígbà kan ni ẹnìkan ti ní nígbà òní so nǹkan tẹ́ máa mọ̀ ni pé the objective is that there was CCTV camera nínú òtẹ́ẹ̀lì kámẹ́rà ti kúrò lóòtẹ́ẹ̀lì ṣáájú kí wọ́n tó pa Timothy ẹnìkan rárá lẹ́yìn ìgbà tí wọ́n pa Timothy ni léyìn tó ṣe yí ìwádìí gbọ́dọ̀ jáde lórí ẹ̀ ẹ̀dá èèyàn ọlọ́pàá o ìwádìí wo lẹ tiẹ̀ ti ṣe lórí kámẹ́rà yìí àfẹ́rí call log àwọn pípè tí wọ́n pè nígbà tí ọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ sí láàrin ìgbà náà àfẹ́rí ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ṣé ń gbọ́ mi. yes sir. ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà bí ìlú àìní òfin ni bẹ́ẹ̀ni ṣe ni nítorí tó bá jẹ́ pé ìlú mi bí ìlú tá wà yìí ni in fact network yẹn àwọn èèyàn á ti boycott ẹ̀. Hmm. that that network bí kò rẹ́jì láti fi polos yẹn lẹ̀ àwọn èèyàn á ti boycott wọ́n á ti boycott ẹ̀ sí tipẹ́tipẹ́. àmọ́ sẹ́rí ìṣòro tá a ní ní nàìjíríà gbogbo nẹ́tíwọ̀kì lẹ́nìkan lò nàìjíríà kò dàbí ọ̀dọ̀ tí tó ṣe pé ẹ nẹ́tíwọ̀kì ẹyọ kan lẹ́yìn lè lò àwa níbí báyìí ẹlòmíín lo mẹ́ta irú èmi nísìnyí báyìí <laughs> mẹ́ta mò ń lò mò ń lo glo mò ń lo airtel mò ń lo mtn ṣùgbọ́n tá a bá tiẹ̀ láàmú ẹ̀ tí dr rahman adédoyin lò ń bẹ̀ ṣe táwọn náà bá fẹ́ wà wíjàre wọn á ní pé rárá o iléeṣẹ́ ọlọ́pàá wọn ò wá bá wọn o àbí àwọn ti fún wọn àti àti ìgbọ́ àlàyé lẹ́nu wọn wípé ṣé wọ́n ti ọ̀tí fún wọn adé bàbá wa ìjẹ́ ṣé ó rọrùn gẹ́gẹ́ bí èyí tẹ́ jẹ́ agbẹjọ́rò kéèyàn agbẹjọ́rò kan ó kàn ni pé àwọn fẹ́ nǹkan báyìí àbí iléeṣẹ́ ọlọ́pàá nìkan ló lágbára àti gbà bó lẹ́tí ṣe lọ́dọ̀ ti yín lọ ní Europe irú kọlọ ni. ó dìpẹ́ndì ó dálé lórí ẹjọ́ lórí bí ẹjọ́ bá ṣe rí but most of the time a máa apply fún court ni wípé nǹkan báyìí báyìí a fẹ́ ṣé nǹkan tí mò ń sọ yé yín wípé nǹkan báyìí báyìí a fẹ́ ibùgbọ́n nílùú yìí àwọn private investigators they have the right láti béèrè lọ́wọ́ irú network bẹ́ẹ̀ hmm. wípé nǹkan báyìí báyìí àwọn fẹ́ fún ẹjọ́ báyìí báyìí sí nǹkan báyìí báyìí wọ́n kú. Hmm. àwọn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ olùtọ́pẹ́pẹ́ aládàáni. ibẹ̀ ni. ẹ bàbá wa sẹ́kọ̀ọ́ sírú àwọn ní nàìjíríà náà tó jẹ́ pé aládàáni tó ń jọ ọ̀tẹlẹ̀múyẹ́ báwọn àní ní nàìjíríà. tẹ bá wá wọn gbọ́dọ̀ wá wọn á wà kò sílùú tán sí wọn wà tẹ bá wá wọn ẹ rí wọn wọn wà wọn wọn ò sí owó owó kan lè wọn wọn ni àmọ wọn wà gbogbo eléyìí bẹyà wọn wà nàìjíríà gbogbo ọmọ nẹ ọmọ yorùbá àtàwọn ọmọ nàìjíríà tó ń káàkiri àgbáyé kò sí fún wa yẹn tá tá à ní gbélé ṣùgbọ́n tó yẹ pé wọ́n wá ìmọ̀ kọ́rọ̀ wá nàìjíríà. Hmm. ẹ gbọ́dọ̀ gbogbo nǹkan tó fà á owó àwọn lọ́yà wọn ti ẹjọ́ yìí owó wọn lọ̀rọ̀ yìí wà hmm. àwọn náà ní àwọn náà ní right láti béèrè fún àwọn náà ní right láti kọ fún ilé ẹjọ́ àwọn pé nǹkan báyìí báyìí ó máa ẹ̀pù kéèsì àwọn àwọn ni ó ní rẹ̀ láti apply fún àwọn network owner ní nǹkan báyìí báyìí báyìí àwọn fẹ́ tó bá wá rí déètì fáwọn òfin wọn mo rò pé ńgbà yẹn òun ni kóòtù lè sọ pé ó pè àwọn gbọ́dọ̀ wá wakùn òun ni kóòtù tó lè yíká gbé ẹ̀ because títí sídà tó ń sọ fún kóòtù ọ̀kan àpláì fún ibi tó gbé ti máa ibi tó tọrọ gbé ti lè jáde ibẹ̀ nìyí sídà fún àpláì láti rí cctv ọkàn àpláì láti rí kọ́lọ̀n because àwọn nǹkan méjì tó lè tún náà ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn o yẹn kí ni wọ́n á di ẹ̀ fún kí wọ́n orílẹ̀-èdè ẹ̀gún tó dé sílẹ̀ kò síbi tó tún tó yẹ kí wọ́n gbọdọ̀ áì bóun bá tiẹ̀ ní fi hàn wọ́n sì gbọdọ̀ àmì ilé ẹjọ́ sì gbọdọ̀ mọ̀ rí tó bá yẹ pé wọ́n rí tó rí pé kò wà yúṣù fún kẹ̀sì wọ́n lè dìsáìdì pé àwọn ò ní ṣù ẹ̀ hmm. tó bá rí kọ́lọ̀g náà tó bá rí pé kò wà yúṣù fún ẹjọ́ yìí wọ́n lè dìsáìdì ní àti máa ṣe nǹkan kan lórí ẹ̀ ṣùgbọ́n this time around ah, èmi rò pé ó yẹ káwọn amòfin wọn kọ́ béèrè fún call log àti cctv camera nǹkan tèmi rí nìyẹn ibi tí mo lè tọrọ dé sí nìyẹn. ẹ ṣe gan ni bàbá wa ẹ jẹ́ ká wo bí ìgbẹ́jọ́ sì ṣe rí ní ọ̀la báyìí ṣe ń lọ náà á tún jẹ́ kí aráàlú kí wọ́n máa gbọ́ ẹ ṣe gan ni bàbá wa o. Okay all right. tó ọ̀rọ̀ ni agbọ́hùn ẹ rí wípé ibi tọ́rọ̀ dé dúró ayé díjítà la wà à ń lo fóònù à ń lo kámẹ́rà gbogbo ilé ìtura ìlànà ni pé ilé ìtura tó bá jẹ́ ilé ìtura tí ó bá bá ètò ti àgbáyé mu cctv kámẹ́rà gbọ́dọ̀ wà ńbẹ̀ tí ì máwọn iléeṣẹ́ ńláńláńlá tí ì máwọn báńkì gbogbo ọ̀bá níjọba ti fún wọn ní òfin kódà iléeṣẹ́ ọlọ́pàá ni ilé ológun làwọn náà ò ní tó pé wọ́n fi lè máa mọ kí ni tó ń ṣẹlẹ̀ tí ẹ̀ máa wọn iléèwé náà ló gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí àwọn ìlànà tàbátẹ̀ dáwọn olédè tó láàmìlàaka gbogbo ìlú kò sí ẹ̀ka tí ń ṣẹlẹ̀ láàrin ìlú tí wọn ò ní lè rí àwọn káwà tó ṣe pé nínú space ni tó ṣe pé satellite ni tí wọ́n fi máa mọ tí ń lọ ní gbogbo ilẹ̀ ayé bí mo ṣe wà bí mo ṣe ń ṣètò gbogbo tí ń lọ láyìíká ọ̀dọ̀ mi tí wọ́n bá wà nínú rádà wà gbogbo ẹ̀ báwọn tí wọ́n máa ń lò Mm, ẹnìkan ti wà lójú òpó ẹnìkan ti wà lójú òpó. ẹ kú alẹ́ o. ẹ kú ètò. orúkọ àti bíta ti ń o. Ismaila ló ń sọ̀rọ̀ láti United States of America. tó ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹ gbọ́ wa náà sọ ẹ sì gbọ́ táwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ń Nǹkan tí èmi kàn fẹ́ tí mo sọ tí mo rò tipẹ́tipẹ́ tí ó wà lọ́kàn mi ni pé Yorùbá máa ń kọ̀ọ̀kan wọ́n ní tí tí ò bá ti fún tàbí kì í ṣe mí mo ti mo ti gbàgbé òwe yẹn tí wọn ò bá rí CCTV camera tọrọ ò bá débẹ̀ irú ẹ̀ tìbọn kọ́kọ́ fi kàn pé attempt to destroy evidence ó wà nínú ìní yẹn so wípé pé wọ́n kàn gbọ́dọ̀ CCTV camera wà ń bẹ́ẹ̀ nìyẹn. so ọ̀dẹ̀ sẹ́yìn ọ̀tún dédé ọ̀ ni pé. attempt to destroy evidence ni pé ó gbìyànjú láti ba ẹ̀rí jẹ́ kìí ṣe yí pé ó tiẹ̀ ti ba ẹ̀rí jẹ́ èyí ni pé ẹ̀rí sì wà lọ́wọ́ àwọn ọlọ́pàá ó gbìyànjú láti bàjẹ́ àmọ́ kò rí bàjẹ́ sẹ́pẹ̀ mo rò pé kò rí bàjẹ́ torí pé èmi ò fi bẹ́ẹ̀ gbé ègbò Yorùbá yé mi dáadáa ṣùgbọ́n mo rí gẹ́gẹ́ bí èyìnbó látẹ̀ sọ̀hún ó fẹ́ ba ẹ̀rí jẹ́ ẹni ó gbìyànjú láti ba ẹ̀rí jẹ́ wọn ò sọ pé àìsùn tá a fi kan ni pé ọba ẹ̀rí jẹ́. ẹ nípa ẹ attempt nípa ó fẹ́ ba ẹ̀rí jẹ́. so èyí ni pé ẹ̀rí sì ń bẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá wọ́n ti rẹ́ẹ̀rí inú. òye àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kì í ṣe àròsọ ní pé èèyàn kàn lè dé gbé ọ̀rọ̀ kalẹ̀ tó fi dárúkọ mọ́ṣúdì ó ti yẹ mọ́ṣúdì kì í ṣe pé wọ́n ní wọ́n flag ètò ẹjọ́ àwa a bá ń wò wá ẹja máa bá wa like a love ẹ̀ wọ́n láwọn ọ̀tá yìí ti ń flag ẹ̀ ẹ máa like ẹ máa love ẹ̀ ẹ ṣe gan ni Adékúnbí Abíọ́dún so ẹ máa bá wa like ẹ máa love wọ́n ní wọ́n ń flag ẹ̀ ẹ jẹ́ wọ́n múra sí i ẹ máa bọ́rọ̀ yín bọ̀ bàbá wa. ok wọ́n ní mọ́ṣúdì nínú ọ̀rọ̀ dọ̀rọ̀ lọ́pàá ọlọ́pàá wọ́n mẹ́sàn mọ́ṣúdì nígbà tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wọ́n dárúkọ mọ́ṣúdì Ibrahim àti Esther so tí àwọn náà tí wọ́n bá fìdí mọ́ṣúdì múlẹ̀ wọ́n lè fi wọ́n lè gbé ọ̀rọ̀ mọ́ṣúdì wọlé ẹjọ́ kó tó di pé ilé ẹjọ́ lóṣogbo strike out àwọn mẹ́ta yẹn kúrò ń bọ̀ which means pé kéèsì yẹn lọ́rọ̀ nǹkan tó wà lọ́rọ̀ Yorùbá ni pé olówó ṣe gbogbo tán ni nǹkan tán ti ọ̀rọ̀ yìí ṣe ni pé tí o bá yẹ pé èèyàn kan tí ò jẹ́yàn kan pàtàkì àbí tí ò mọ̀nà ni Adédoyin ẹni tó fi ẹ̀sùn kàn ni mo mọ̀ pé ọ̀rọ̀ yóò níye tó lè débi pé wọ́n ṣẹ̀ ń palọ̀ lọ́tún wọ́n ń palọ̀ lọ́sì so which means pé ọ̀rọ̀ yìí ó sì lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì inú mo mọ̀yàn mo máa ná gbogbo last card ni mo máa ṣe bá mo máa ṣe àwo ní nǹkan tó ṣì wà nílẹ̀ because mọ́ṣúdì wọ́n gbọ́dọ̀ mọ́ṣúdì wọ kóòtù wọ́n gbọ́dọ̀ ẹ́sà wọ kóòtù náà nígbà tí wọ́n sọ pé wọ́n strike out pé tí wọ́n máa gbé àwọn yẹn mú gbogbo bọ́dẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ tó ń fẹjọ́ wá àwọn ìyẹn lẹ́nu kò sẹ́ni tó sọ̀rọ̀ mọ́ṣúdì kò sẹ́ni tó sọ̀rọ̀ ẹ́sà. bẹ́ẹ̀ni. so so bí ọ̀rọ̀ tí bàbá wa sọ lẹ́kàn yẹn wọ́n ní at least ó yẹ kí gbadé kó èlè fẹnu sọ kó mẹ́nu bà ọ̀rọ̀ cctv camera ni pé òun rí cctv camera yẹn ní ọ̀dọ̀ ọlọ́pàá tó ń dẹ̀ béèrè ni pé ta lè lè e, tán ní àwọn talilin rahim talilin mọ́ṣúdì ibi tí a ti gbọ́ orúkọ mọ́ṣúdì ni orúkọ mọ́ṣúdì dẹ̀ wọ kéèsì tí wọ́n fi gbé ẹjọ́ wọ. a rí nígbà tí nígbà tí ọ̀rọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sẹ́ni kankan tó tó gbọ́ orúkọ mọ́ṣúdì. mọ́ṣúdì. ìgbà tó ló di pọ́rọ̀ sí ti fi kámẹ́rà páwọn ọlọ́pàá láwọn ti rí lóko ẹ̀ tó jáde ilé tó fojú ẹ̀ pé àwọn kan ti rí kinní ìlóòótọ́ àwọn ọlọ́pàá ti rí wọ́n ti wò ó lóòótọ́ ó ti wò so ẹ dẹ̀ mọ̀ pé ní nàìjíríà yìí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ọlọ́pàá ẹlẹ́ran ara ni gbogbo wa kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣe bí awo treatment kan fún nígbà tó wà lábùjá nígbà tó ń bọ̀ láti port tó jẹ́ pé personal jeep rẹ̀ tó fi gbé ẹ wá sí port kan tó lè tí ò lè ṣẹlẹ̀ kò sí ẹgbẹ́ tí tí bá jẹ́ ọ̀gá àṣẹ tí bá fọmọ iṣẹ́ mi ní pé kínní fi síta wùwà fi síta. kí hmm. wàá di bá tẹ̀tọ́ bì kan tó bá sọ pé àkúrò bẹ́ẹ̀ yẹn padà síbi tó dé yẹn ó máa padà ní so gbadé yẹn ó lè tan ìmọ́lẹ̀ sí cctv camera pé bóyá lóòótọ́ lórí àbí wọ́n fẹnu sọ fún ẹ wọ́n ní wọ́n ní ẹ mọ̀ pọ̀rọ̀ wọ́n ní wọ́n ní òdìlé ẹjọ́. bẹ́ẹ̀ni ẹbí fi ń dá wa lójú mo fi ń dá wa lójú gbadé lémi o ààrẹ òpìtàn gbadé ò fojú rí fídíò wọn pe gbadé ọlọ́pàá pe gbadé ńlọ sọ fún gbadé ọlọ́pàá pe gbadé ńlọ sọ fún gbadé ìnìgbà dẹ̀ mọ̀ pé nígbà wọn bá ti sọ̀rọ̀ fún yàn ara ẹ̀ bù máa sọ ẹ̀ sì nígbà náà awuyewuye fẹ́ wáyé pé àwọn ọlọ́pàá ló ti ń sọ̀rọ̀ jù ṣe rántí ṣùgbọ́n gbà ǹjẹ́ ǹjẹ́ gbadé ọ̀tọ̀ lọ́ọ̀yà rẹ̀ lọ pé lọ sí Àbújá o kíní tiẹ̀ láwọn ní gẹ́gẹ́ bíi lọ́ọ̀yà ọlẹ́tọ̀ agbẹjọ́rò ìgbà náà ọlẹ́tọ̀ àti rí i kíní tẹ́lẹ̀ rí afẹ́ wò a nídìí kọ́pì rẹ̀ agbẹjọ́rò gbogbo ẹ̀rí pé ń gba ọ̀rọ̀ yẹn le tó pé mo bínú tán lásìkò kan Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ àtàwọn bàbá wa agbẹjọ́rò àgbà tí wọ́n pè tán láìpẹ́ yìí ògbà náà la dá sí táwọn ọmọ ìjà náà dẹ̀ dá sí kó tó di pé báyìí báyìí wọ́n ṣe ń ṣe nǹkan ìntọ́ yẹ kẹ́ ẹ mójútó ẹ mójútó ìntọ́ yẹ kẹ́ ẹ mójútó ẹ rí i pé gbà tá rí pé bí agbẹjọ́rò tí wọ́n gbà tẹ́lẹ̀ bí ọ̀rọ̀ ṣe ń lọ ló jẹ́ kí ayé tèké gbàjarì kó tó di pé bàbá Fẹ́mi Fálànà wàá tẹ́wọ́ gba ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ gbogbo ọmọ Nàìjíríà lọ́mọ àmọ̀ pé ẹni tá à ń bá fa nǹkan alágbá àbí ẹni tó wà ní àhámọ́ títí tó ń pe Alhaji Yomi Amsat lẹ́jọ́ ẹni tó wà láhàámọ́ títí tó ń náwó ni bàbá lọ sí Àbújá ló tó déhùn. bẹ́ẹ̀ni ẹlẹ́kejì nípa kọlọọgì yẹn sà nǹkan tí ọlọ́pàá ní ráìtì àti lọ béèrè fún kọ́lọ́ọ̀dù ni pé lóòótọ́ wọ́n fẹ́ mọ conversation tó wà ní àárín wọn nígbà tí situation ṣẹlẹ̀ ṣe mọ̀ pé tán bá tọ́lọ́pàá bá tẹ́ndà kọ́lọ́ọ̀dù yẹn sà ó máa implicate àwọn náà because ẹ mọ̀ pé ibi àmọye àwọn náà tó pè tó jẹ́ pé àwọn ọ̀gá ọ̀gá olórí olórí olórí tó máa jáde nínú kọ́lọ́ọ̀dù yẹn so hmm. nǹkan náà tó máa implicate àwọn náà àwọn náà ò fẹ́ ṣe so ibi tẹ̀mí sọ̀rọ̀ kọ́lọ́ọ̀dù yẹn nìyẹn tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ sà wọ́n á ṣe mo rántí ìgbà kan tí mo wà nàìjíríà sà bóyá two thousand and two àbí something ó ti yẹn ó ní bọ̀bọ̀ kan mo gbà sílé so mo ṣe wá gba bọ̀bọ̀ yẹn sílé ìwà ṣà ó fi sáà mọ̀kọ́ tó ṣàtẹ̀ láàrin màá tiẹ̀ ṣá wọ́n wá fọlọ́pàá mú mi bó ṣe wá fọlọ́pàá mú mi wọ́n wá tì mí mọ́ a division ní àkúrẹ́ bọ̀bọ̀ kan wá wà nínú sẹ́ẹ̀lì yẹn ní ọjọ́ yẹn inú sáà bí mi inú sáà ń because mo jẹ́ nǹkan tó láàkì tí mo sáà ká gbígbó lẹ̀ bọ́ báyìí wàá tò mí pé ayé farabalẹ̀ òun tó ń gbé wá sí ni olè lòun jà òun lọ dúrọ́ọ̀bù ni wọ́n tẹ̀ mú fóònù ó bó ń ṣe wá mú fóònù yẹn bó ṣe mú fóònù yẹn òun wá fi pe jẹ́ẹ́dì òun ní pé àáfà ibo wà mú wa bí báyìí báyìí wá bá mi wọ́n dẹ̀ ju fóònù dànù wọ́n ta fóònù ìgbà tí ẹni wá lọ kọ́ lọ di fóònù yẹn sà ẹni tó di fóònù yẹn ó wá lọ receive fóònù yẹn so ó dàbí kó wá lọ wo call log yẹn wọ́n wá rí pé nọ́mbà kan wọ́n pe nọ́mbà yẹn so wọ́n wá lọ mú nọ́mbà gangan tó ń pè yẹn wọ́n wá pe lady yẹn gangan kan ní pé ọjọ́ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ẹni tó tó pè é ó sì pé wọ́n ṣàwà kíráàkì lady yẹn lady yẹn náà fi wá mú bọ̀bọ́ yẹn tó di pé wọ́n fi wá arrest yẹn sínú tọfọ no ìyálẹ́jì yẹn gan ni bọ̀bọ̀ yẹn pé ó dà pé fóònù lẹ́jì yẹn ti bàjẹ́ ó pe ìyá ẹ̀ hmm. ó pe ìyálẹ́jì yẹn tó fi gbé fóònù fún lẹ́jì yẹn ìyálẹ́jì yẹn lọ́nà àrẹ́sì ìyálẹ́jì yẹn ti ń ta àgbàdo sísun tọ́fọ àrẹ́sì lẹ́jì yẹn tọ́fọ àrí bọ̀bọ̀ yẹn mú. tó o ti hàn pé tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọ́n mọṣẹ́ wọn níṣẹ́ ah. bọ̀ ẹ mọ̀ ìran mo sọ gẹ́gẹ́ bí tẹ́ sọ mo sọ ìkan tó ṣẹlẹ̀ tí ọmọ kan tó parọ́ tó ní ẹ̀lẹ́kẹ́ ní kò wọ́n lọ ju bọ́ǹbù sáàfin ọba kan ó wá fẹ́ lo ọ̀dọ̀ tèmi gẹ́gẹ́ bí oníròyìn nígbà tọrọ èmi ò tiẹ̀ kọ́kọ́ kà kún ṣùgbọ́n ah, mo tún wá pé àmọ̀lé nírọ́ ni kọ́ mọ̀ ṣe pé òótọ́ ni mo wá mo wá pè padà mo wá rìkọ́dù gbogbo ohun tó sọ mo sì pe ọba tí ọ̀rọ̀ kàn láti bẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dé sun eleven ní Òṣogbo nígbòdé sun eleven wọ́n wá ìjọ tí àwọn ọlọ́pàá tó fẹ́ wá wò mo fi míjẹ̀tì mi sápò gẹ́gẹ́ bí akọ̀ròyìn gbogbo ohun tó sọ gbogbo bí mo ṣe ń bá sọ̀rọ̀ lọ gbogbo ẹ̀ ní mo kálẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní báwádìí lọ ṣe é mọ̀ yí pé ọlọ́pàá èmi gan tí ẹni ìwà bá tí mo tún wá èmi gan ẹni afurasí lèmi gan lọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ lẹ́wọ̀n lóṣogbo tí wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ wọ́n mọ̀ tí mò ń sọ nígbà tọ́rọ̀ wa délẹ̀ tán wọ́n ní gbogbo kọlọgì táwọn lọ rí wọ́n láwọn á rí gbogbo bí ṣe ń pè mí wọ́n láwọn wá ọkọ ni pé ṣáájú ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kò pè mí ṣáájú ọjọ́ náà ìjọ náà ló ń pè mí àwọn ríbi ṣe máa ń pè mí gbogbo ọ̀rọ̀ gbogbo tabadẹ jọ ń sọ èmi tó wá ń rìkọ́dù ẹ̀ mò ń fi sọwọ́ sí àwọn ọlọ́pàá níṣo eleven títí títí tẹ́ fi wá rí mú gbogbo ẹ tó pè ẹ jẹ́ ń jọ ṣiṣẹ́ ń jẹ́ ń jọ ṣe gbogbo ẹ̀ ìyẹn wà ní Port Harcourt wọ́n lọ mú wá ní Port Harcourt tó gbé bàbá yẹn tẹ̀lé wá sáré ọ̀dà kéèyàn jẹ́rìí ọmọ èèyàn bàbá yẹn tẹ̀lé wá ọ̀yálẹ́nu nígbà tó rí níwájú AIG ní o odidi ọba aládé ìṣẹ̀ǹbáyé jókòó ń bẹ̀ ọ̀yálẹ́nu àmọ́jọ́ bẹ́mi ṣe ń lọ tẹ́ni kí n máa mú bọ̀ bàdán náà lọ́wọ́ o mo sọ fẹ́ máa fẹ́ wọ mọ́tò máa hmm. sọ fẹ́nìkan tá a jọlọ mo ní ọmọ tí mò ń mú lọ mo ní àlọ́ rámi rámi rẹ̀ ló kọ́ bá mi padà yẹ́ ní kí ló dé ibu nígbà bá délé ìmọ̀ fọ́ ọ lábọ̀ torí èmi ti mọ̀ ipe òun rọ ni torí gbogbo ọ̀rọ̀ tí ń bá mi sọ tí mo rìkọ́dù mo ti gbọ́ síra wọn mo ti wá gbọ́ síra wọn pé ọ̀rọ̀ ọkùnrin yìí pé ilé ìfẹ́ fọpọlọ gbogbo wa ṣeré ni pé kó wọn lọ sí bọ́ọ̀mù kó wọn lọ jù sáàfin ọba kan ìgbà kan sàwo kan tó gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ tó sì lè dà lúrú ni. gẹ́gẹ́ bí tẹ wá aṣọ wá wo kọ́ọ̀lọ́ọ̀gì yẹn gbogbo gbogbo ẹni tọ́rọ̀ kàn parapata lọ́lọ́pàá ṣiṣẹ́ lé lórí ọ̀rẹ́ rẹ̀ tẹjọ ṣiṣẹ́ yẹn wọ́n ní láti lọ mú un àmọ́ yẹn ò mọwọ́ ọkàn pè yẹn ni pé kó o pè kó sọ pé wọ́n ní lágbájá iná ní ká sọ̀rọ̀ adébáni à bá mi parọ́ lórí fún ọ̀gá mi lè pè ọ́ o bá mi parọ́ pé wọ́n lọ rán mi iṣẹ́ ọgbọ́gbọ́n gẹ́gẹ́ bí ìtẹ́ ẹ sọ tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́. ọlọ́run jẹ́ kéèyàn ṣe fẹ́ ṣe o ọlọ́run jẹ́ ká ṣe fẹ́ ṣe ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá ṣe kéèkì yẹn rábaraba rábaraba ó padà fẹ́fọ́ adédọ́yìn ṣé ẹ mọ̀ pé òyìnbó máa padà tú aláàjò orí yọmí arrest gbogbo àwọn blọ́gà tó gbé máa tún arrest bìkọ́ tí kéèsì ẹ̀ bá fẹ́ bọ̀ ẹ̀ a ní wọ́n fẹ̀sùn kàn wọ́n parọ́ mọ́ òun ni. ẹ tí kéèsì bá fẹ́ fọ rẹ̀ síbi a tó lọ ilé ẹjọ́ náà ni wọ́n parọ́ mọ́ sẹ́yìn òkú sòtẹ́ẹ̀lì rẹ ni èèyàn kú sòtẹ́ẹ̀lì rẹ ẹ ò pẹ́jọ́ mi ìṣẹ́fẹ̀ pé tẹ́yìn ọ̀bá jókòó ara ẹ̀ jẹ́ ẹ̀yà máa ibi tá a bá ti ń wá kí ni bó wọn ṣe máa ń pa òwe yìí ìyá máa wá àkékù ọkọ ńgbà míì tó gbé oríṣiríṣi kan míì lèyìn ó rí ẹjá máa wo ibi tọrọ ń lọ ẹ rí i pé mo ṣe sọ yí pé orí àwọn ọlọ́pàá òkú orí ilé ẹjọ́ gíga Òṣogbo òkú láti odidi oṣù mẹ́fà tí wọn ò ti fi tí ì fi ilẹ̀ téèyàn bá lẹ́jọ́ jẹ́wọ́ ti fi ilẹ̀ kì í ṣe báà náà téèyàn lówó lọ́wọ́ ọ̀dà sì bí wọ́n pè aláàjò rẹ̀ mẹ́rin ṣáà tí wá mú wọn wọ́n gbé wọn lé Èkó látẹ̀kọ́ ó dinú òfurufú wọ́n gba afẹ́fẹ́ lọ́ọ́ àbújá bàbá sì ẹsẹ̀ ti múradé ní ìbáni bóyá torí pé wọ́n ti wọ bàálù wọ́n fẹ́ kí wọ́n wọ bàálù ni wọ́n ẹsẹ̀ ti múradé ni ìjọ kejì wọ́n ti dé padà. because confidence tó ní confidence tó ní ó ti lè máa sọ níwájú àwọn akọ̀ròyìn wípé tóun ò bá mọ ẹni tì nípa kéèsì yìí òun á ti gbọ́ àwọn àti gbogbo nígbà tó ń gbé wá sí kóòtù lójú gbogbo confidence yẹn ti pọ̀ jù eh, ó eh, ti pọ̀ jù eh, ẹ mọ̀. ẹ ṣe rí kíní yorùbá ní péjọ tá a bá sọnù gágá lára máa ń yá ni. Eh, ẹjọ́ ọmọ ẹ tó ti ṣe ju tiẹ̀ lọ́ńkọ́ nígbà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àti sọ nípa ìjígbádéró a sì ti sọ nípa odidi ọba tó gbé àtẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn ẹ̀dà ẹ ṣe gan ni. because ilé ayé yìí sà bí ọ̀rọ̀ tí mo máa ń bá àwọn èèyàn sọ ni pé ilé ayé yìí téèyàn bá ti ru ẹsẹ̀ mẹ́fà kò ní máa rù bó ṣe wà yẹn tó bá ṣe hẹ̀ lé ní gbogbo owó tó kò ní kó lọ sọ́run tó kí wá la wá ń fi kí la wá ń ṣe gbogbo ẹ̀ fún ẹ kó ètò ọlọ́run á fún. ẹ ṣe gan ni tó n tí gbogbo aráàlú fẹ́ kí bàbá wa Fẹ́mi Fálànà kan bá wa gbé ìgbésẹ̀ lé lórí ni ọ̀rọ̀ CCTV kámẹ́rà àti ọ̀rọ̀ call log tó ṣe yí pé gbogbo pípè wọlé pípè jáde tọrọ mọ́ gbogbo àsìkò ìgbà náà a fẹ́ mọ̀ ẹ̀rí gẹ́gẹ́ bí ẹni tí bàbá tí wọ́n pè kẹ́yìn láti orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ wọ́n ní bóyá nítorí pé gbogbo àwọn ọlọ́pàá àtàwọn èèyàn ńláńlá tí wọ́n pè tí wọ́n tún rí bẹ̀ pé ah ó pe lágbájá pé dápẹ́ mọ̀ gbà mí o ah ó pe tàmẹ́dùn hmm, bóyá tó ṣùgbọ́n o ilé ẹjọ́ lágbára o pẹ̀lú bàbá wa tí wọ́n pè láti eh, United Kingdom wọ́n jọ ìwà pé àwọn òótọ́ pínpín aládàáni táwọn náà mọ̀ wà tí wọ́n bá ń bẹ wọ́n tẹ́ bá ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà jẹ́ ká mọ̀ wọ́n torí wípé yóò sì mí yóò sì wọ́n ní jẹ́ ká nà ẹ̀yà ẹgbẹ́ ẹni hmm. ó jẹ́ àwọn kan ẹlòmíì ti wà lójú òpó ẹlòmíì ti wà lójú òpó ẹjá wa máa ṣe pápá ẹkú alẹ́ o ẹ̀sà ẹ̀kújọ́ mẹ́ta o ọjọ́ kan pẹ̀lú. mo máa ń wo program láti South Africa ni mo ti ń pè. okay nípa ọ̀rọ̀ Adédoyin ohun tí a ò mọ̀ ẹni tí ò mọ̀ pàjá inú ìwé òyìn kò sí bó ṣe lè free case yẹn. ọ̀rọ̀ cctv ẹjọ́ ti wà nílé ẹjọ́ ọ̀rọ̀ cctv camera àti call log ní ẹja sọ̀rọ̀ lé lórí. ok ebi wọ́n sọ pé wọ́n ti rí cctv camera lọ́jọ́ yẹn. ní tí a gbọ́ nìyẹn. so àwọn ọlọ́pàá ló kù sí lọ́wọ́ kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú pé kí wọ́n ṣe investigation lórí lọ́kàn tí wọ́n ń sọ because kò sí bí wọ́n ṣe tí wọ́n bá fẹ́ ṣe investigation wọ́n ti track ọmọ ẹ̀ dé Badagry ńgbọ́ kan tí wọ́n ní wọ́n track ẹ̀ láti Abuja dé Badagry tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ tí wọ́n bá gbé wọ́n lè ṣiṣẹ́ lórí pínpín wọn. so Adédoyin ò lè sọ pé wọn mọ pa kí ni wọ́n kàn ń try láti máa gbé gbogbo àpérè. bẹ́ẹ̀ni ó kẹ ọmọ ẹ ti sá lọ kí ló dé tó provide ọmọ ẹ níbi tó ọmọ ẹ wà wọ́n sì ń kọ́ bá ọmọ yẹn dọ̀la wọ́n ṣíwdì náà àtẹ́sà wọn ò mọ bí gbogbo wọn wà tù dìde wọn ò bá mọwọ́ tí wọn mẹsẹ̀ wọn nígbà lọ náà. bí orílẹ̀-èdè ti wá ṣe rí nù. ó má bà wá nú jẹ́ gidi ó má bà wá nú jẹ́ gidi ibẹ̀ náà ni gbogbo wa Nàìjíríà náà ni gbogbo wa náà lóòótọ́ a lè má gbélé but nàìjíríà ní gbogbo wa náà ó má bà wá nú jẹ́ nǹkan tó ń lọ ń bẹ̀rẹ̀ lóríṣiríṣi ó má bà wá nú jẹ́. ẹ jẹ́ á fún ẹlòmíì láàyè kó tún pè ẹ́ ṣé gan ni. tó ìbéèrè méjì náà ni àwọn èèyàn ń béèrè náà ni gba sì gbọ́ náà ni àkọ́kọ́ ní ọ̀rọ̀ cctv camera àti ọ̀rọ̀ ìpè ìpè àká ìpè àká ìpè tó ṣe pé iléeṣẹ́ àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ gbogbo ẹni tí ń pè wọlé tí ń pè jáde ni wọ́n máa ń ní tó ṣe pé gbogbo òkúta bá ń pè pátá ni wọ́n lè mú jáde wọ́n lè mú jáde pé tó lágbà báyìí kó pe lágbájá o kó pe tàmẹ̀dùn àwọn gómìnà ti wà ní ojú òpó. hello. ẹ kú alẹ́ o. ààrẹ Laji Abbas. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Bámidélé ló ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà o. tó ẹ bá dá sí ètò bàbá tẹ́lí tá a bá ń sọ̀rọ̀ irú ẹjọ́ tó bá rí báyìí lójú àwa gbẹnugbẹnu tó ní gbogbo àwa tá a wà ń ta gbẹnugbẹnu ni wá bíi kò ti yá kánkán tàbí kó jẹ́ pé ká sì ti yá débẹ̀ nígbà tí ìgbẹ́jọ́ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tó di wípé olóyè Fẹ́mi Fálànà gba ẹjọ́ mo ní ìgbẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni ẹ wí bẹ́ẹ̀ mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyẹlé ní tàn adìẹ tí ń tàn ní ẹ sì rí i pé látìgbà yẹn ni nǹkan yàtọ̀. lẹ̀rọ ti ń takora wọn. ní ti ń takora wọn wọn ò débi cctv yóò di dandan wọn ò débẹ̀ wọn ò débi kọlọ gbogbo wọn ò débẹ̀ àwa ń kánjú ni bí ìkọjẹ pàwọn ni ká wípé ẹbí ẹ sì ti bẹ̀rẹ̀ ẹ rí i pé oríṣiríṣi nǹkan míì ní tó ń jẹyọ ní ìsìn lójú tiwa bíi kí wọ́n bẹ̀rẹ̀ lónìí kí wọ́n sì ṣe à ah. ẹ <laughs> eh, lékeleke lẹ́sẹ̀ òun tẹ́rín ṣùgbọ́n ti lọ́mọ nǹkan tó tóbi hmm. ẹ̀mí ń rọ̀ wá ẹja ní sùúrù ká máa wo ah, ẹ ti sọ̀rọ̀ kan ẹ láwọn ọlọ́pàá àwọn adájọ́ wọn èso pò à ah. <laughs> omi gángan làmọ́ rẹ láti o ẹja ṣe sùúrù ìgbọ́n mo mọ̀ yìí pé ìdájọ́ òdodo yóò fara ẹ dé ẹ ṣé gan ni bàbá wa ẹ ṣé gan ni o mm. ok ẹni tó kọ uh, jókòó toyè Solomon wọ́n ní ká sọ fún bàbá wa Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ kí wọ́n bá wa pe ààrẹ láti dá sẹ́ni pé iléeṣẹ́ ààrẹ ọ̀rọ̀ tó bá ti délé ẹjọ́ gẹ́gẹ́ bí ìlànà wọ́n máa filẹ̀ fún ilé ẹjọ́ ṣùgbọ́n dandan ni kí ìdájọ́ òdodo wáyé ní orí rẹ̀ ẹ̀ka mẹ́ta náà ni àwọn tó ń ṣe àkóso orílẹ̀-èdè Nàìjíríà eh, àwọn aṣòfin wa iléeṣẹ́ ààrẹ àti ẹ̀ka ìdájọ́ eh, ṣùgbọ́n ààrẹ wà lè olórí pátápátá ni ààrẹ ni olórí pátápátá eh, mo fẹ́ ká mọ̀ bákan náà ká sì náà pé pé ọjọ́ keje oṣù kẹfà táàmù yìí iná ni Dr. akiyemi agbede ni wọ́n di ìbò gẹ́gẹ́ ìbò lati láti pé olùdíje fún eh, sẹ́nẹ́tọ̀ ní California ní orílẹ̀-èdè america ká máa fi tó wa létí gbogbo àwọn ọmọ nàìjíríà tá a wà ní agbègbè ẹ jẹ́ ká dìbò fún Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ ẹ jẹ́ ká dìbò fún Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ torí àwọn èèyàn tí wọ́n ti kọ́kọ́ jáde síta wọ́n pọ̀ wọ́n já wọn kú àwọn tó jáde tẹ́lẹ̀ lé ní three hundred wọ́n já wọn kú bíi méjìlá Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ sì wà lára wọn àwọn ni wọ́n sì tún léwájú oríire ńlá ni yóò jẹ́ fún wa ìlú ńlá ni ó jẹ fún wa ẹnìkan ti wà lójú òpó ẹ kú alẹ́ o. hello ẹ kálẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. gbẹ́gun ló sọ̀rọ̀ láti Sweden. tó ẹ bá wa dá sí ètò. nípa sísí nípa sísí tìǹtì àti kọ́nà tó evidence ti wà lẹ́ẹ̀pọ̀ àwọn ọlọ́pàá kó tó lọ gbé Adédoyin àwọn ọlọ́pàá ti ní evidence nípa kọ́nà but wọ́n kàn hide ni normally because ọ̀tọ̀ ní kéèyàn ní ẹni náà ti sọ̀rọ̀ yẹn rí tẹ́lẹ̀ ẹni kó tó ẹni náà ti kọ́ sọ̀rọ̀ yẹn bá bá ti ní ẹni tẹ́ pé ní tẹ́ mú ọlọ́pàá gbé Adédoyin ah, ẹni tẹ́ pé ọ̀tọ̀ ẹ ti sọ tipẹ́tipẹ́ investigation ti wà ó ti kàn án. àmọ́ ah, bọ́lọ́pàá ṣe é ṣiṣẹ́ sẹ́mi àgbẹ̀ tọ́lọ́pàá bá lọ gbé Adédoyin tọ́lá ẹ̀kọ́ ó lè pele iṣẹ́ ọlọ́pàá lẹ́jọ́ tọ́lá lọ gbé lọ́nà ẹ̀tọ́. o lè evidence ti wà lẹ́ but ní pé bí nàìjíríà ṣe rí wọ́n kàn hide evidence yẹn lọ́wọ́ ni but tó wáyé tó stage kan náà dáa pé gọ́ọ̀mẹ̀ntì pre wọn láti fún iṣẹ́ wọn wọ́n á proof kìíní ẹ̀ jáde gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ sọ pé èyàn lè ní kọ́ńpìlẹ̀ tẹ́lẹ̀ ti sọ̀rọ̀ nígbà tí ẹ pé ní tí ẹmọ́ ọlọ́pàá gbé pé èyàn lè ní kọ́ńpìlẹ̀ kò mí pé kí wọ́n fàyà sí kọ́ńpìlẹ̀ ẹ̀yìn ẹ̀ lọ́pàá but nǹkan kan ti connect àwọn méjì ó ti connect kìíní yẹn pọ̀ tó fi lè gbé. Eh, ṣebí gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ ìjìnlẹ̀ olúṣèyí mákindé ni gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ tí èèyàn bá kú títẹ̀ wọn bá pààyàn sí wọn lọ mú gómìnà nítorí pé ìgbìwọ̀ ló nìlú wọn ò ní mú gómìnà wọn ó ṣèwádìí níta lọ́pàáyàn ni wọn ó ṣe. lọ́pàáyàn so ẹwọ́n ìkọlù ọ̀gẹ́ fi ti yẹn wọ́n wà lọ́wọ́ àwọn but tí ó kàn háìdì ó kàn háìdì ẹ̀ bí mi pé bí nàìjíríà ṣe rí lápẹ́ gómìnà wa pli wọn gbogbo evidence ẹ̀ máa jáde nípa cctv yẹn náà dání bí kò sẹ́ wọ́n delete criminal ni against wọn because evidence ẹ̀ ń ti tábà pẹ̀lú evidence ẹ̀ ń bá ti tábà pẹ̀lú evidence kéèsì yẹn pọ́lípẹ̀tì wà fún kéèsì yẹn náà wá fi jẹ nìyẹn yà so gbogbo kéèsì yẹn ó wà kò sí mọ́ ti lè ló máa lè tó máa tó máa ṣáàjọ fún kinní o but kò sí mọ́ ti lè free kó má gba punishment lórí ti tó wọ́n ti ṣe. ẹ ṣe gan ni. ẹ sọ ẹ sọ ẹ ní pẹ́lú ọdún láyé tó lórí ọ̀rọ̀ cctv camera àti colored àká ayàwòrán àti àká tí ń ká ìpè sílẹ̀ tó ṣe pé a fẹ́ ká mẹ́nu bà á kí àwọn ọlọ́pàá kí wọ́n kó wá sí ilé ẹjọ́. E kọ́rọ̀ ọba àlẹyé ogbó ọmọ nàìjíríà torí pé ọ̀rọ̀ ikú timothy adégòkè nílùú ọmọ wa nílùú èrúwà tí wọ́n ṣekú pa ní eighteen hotel ní ilé ifẹ̀ gbogbo àgbáyé iná ni ń wo ọ̀rọ̀ igbó ṣe ń lọ gbogbo àgbáyé náà ló wo ọ̀rọ̀ igbó ṣe ń lọ ká mọ̀ tó já rán wa létí pé ìgbẹ́jọ́ sì ń tẹ̀síwájú ní ọ̀la bó bá ṣe jẹ́ lálẹ́ ọ̀la pẹ̀lú ògùn ẹlọ́run bíi tí ìgbẹ́jọ́ mọ̀rọ̀ pẹ́ẹ́nìkan péré náà ló kù tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wa lẹ́nu wò nínú àwọn tí a fi ẹ̀sùn kàn ẹnìkan péré náà ni ó kù nínú àwọn tí a fi ẹ̀sùn kàn èmi àmọ́ wípé bó o bá láyà o sì kà bó o bá rántí ikú gáà sòótọ́ bó o bá máa dájọ́ bó o bá mọ ọlọ́pàá bó o bá máa gbẹjọ́rò tó ọmọ gómìnà tó ọmọ ọba tó ọmọ aláṣẹ ìlú tó ọmọ gbákejì ààrẹ tó ọmọ ààrẹ tó o mọ lọ́ọ̀yà tó gbóná tó lè bó yí ò lè yí níwájú ọlọ́run gbogbo tá a bá gbélé ayé ṣe àjàbọ̀ àjàbọ̀ mọ́rò pé tá a bá ti kú ó ti tán nù kò rí bẹ́ẹ̀ o ìgbà tá a ń bẹ nínú ìyá wa oṣù mẹ́sàn-án tá a lò nínú ìyá wa lójú ọmọ tí ń bẹ nínú ìyá béèyàn bá lo ninety years láyé oṣù mẹ́sàn-án jù lọ ní déédéé bó ṣe rí ní déédéé bọ́mọ ṣe rí nínú ìyá òun tẹ̀mí ń bẹ lára rẹ̀ ká sọ́ra ọba tó mú èèyàn tí àtọ̀ tó ń di ọlẹ̀ tọ́lẹ̀ ń di ọmọ nínú aláboyún tí wàá ń jáde ká mọ̀ pé ọba náà tó bá pa wá tán yóò gbé wa dìde nígbà wọn ń sọ ní àlùkùránì pé síta bá tiẹ̀ ti wá kú tán sọlọ́run ó jí wa dìde ọlọ́ọ̀ni kìíní ẹ di irin ẹ kú olókùúta tàbí tó bá tún lé ju irin lọ ẹ dì í ń gbé yín dìde nítorí ẹ ká ló làákàyè á mú àgbàdo á mú èbùsù á gbìn yóò jẹrà nígbà àgbàdo bá igi ẹ̀gẹ́ láàkì ewu ege àdúrà ẹ̀gẹ́ tí ó jáde ńbẹ̀ tí ó ta bọ̀kùbọ̀kù ká mọ̀ pé ọlọ́ọ̀ba tó ṣe yóò gbé wa dìde o a sì ṣèṣe rò mo wá sí òkà pé láyé tó á pẹ́ jù bẹ́ẹ̀ lọ́lọ́run níjọ́ bá gbé gan tí ò fi kékeré lẹ̀nú iṣẹ́ tí mo ṣe wọ́n ń kọsẹ̀ rẹ lẹ̀ o wọ́n ń kọsẹ̀ mi lẹ̀ o àwọn màláìkà méjèèjì wọ́n ń kọsẹ̀ mi lẹ̀ o ọ̀dà kàmí máa wọ̀n tí ó là o kàmọ́ wá wọ̀n tí ó là o bó bá dọjọ́ kìyàmọ̀ kàwá máa wọ̀n tí ó là o mọ́kàmí máa wà pààyàn o mọ́kàmí máa wà àwọn olówó olúgbó olówó ẹ̀jẹ̀ tó. Eh, iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tọ́rọ̀ kàn bàbá Fẹ́mi Fálànà eh, ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ CCTV camera àti kọlọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà iná ni wọ́n ń fojú sọ́nà sí ẹsẹ̀ gan orúkọ tèmi ò fìgbà kan yí padà o ààrẹ Laji Abbas ni orúkọ tèmi òbúribùrù ìdáná ẹ̀tàn sí jù ìdáná ẹ̀tàn sí gbó ìjáyà gbogbo àwọn òṣìkà eh, kò sí ní àwọn ẹlẹ́gùsí yín wọ̀pọ̀ lọ́ni bí ọ̀ ọ̀ ẹ máa mọ́jú ni kò sí bẹ́ẹ̀ fi mí ṣe ire o.